The House of Oduduwa, Ile-Ife, is inviting the general public to a day Yoruba Security Summit with the theme Kidnapping and Banditry, Overcoming the Twin Menace. The keynote address will be delivered by the former Inspector General of Police and current Chairman of Police Service Commission, Dr. Solomon He Arasi, CFR. The Arabawo of Oshogoland, Chief Ifayemi Elebubon, will also deliver a lecture on the topic Yoruba Legacy of African Science. Yesterday, today, and tomorrow, the Yoruba Security Summit will hold on Thursday, 29th February 2024 at Ojaja Arena, Ife Grand Resort, Ile-Ife, by 10 a.m from the President and Commander-in-Chief of the Federal Republic of Nigeria, His Excellency Asiwaju Bola Ahmed Tinubu, GCFR, is the special guest of honor. His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyẹ Ògúnwùsì Ọ̀jájá too, the Ọọ̀ni of Ife, is the chief host. Expected guests and stakeholders from the southwestern states include governors, all Yoruba political office holders, traditional rulers of Yoruba state, Amotekun Corps, OPC, and other Yoruba self-determination groups, hunters, market women, among many others. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wá ẹ jẹ́ kájọ ṣe àpérò lórí ètò ààbò ẹ̀mí àti dúkìá nílẹ̀ Oòduà. Announcer Ọ̀túnba Moses Ọláf Fari, Secretary, Planning Committee.